بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ورضي الله تعالى عن السادة التابعين والعلماء العاملين والأئمة الأربعة المجتهدين ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ولا حول ولا قوة إلا بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالسلام عليكم ورحمة الله وبركاته إجيب يا سقوط كتوا أبننا يدعو بيان يعني إلى النائل أزمه

ìgbà aláàfáà tààlà àdúrà na ìfẹ́ pàtà na sùkúlà ń fẹ́ gbogbo ṣí da yi makkada su mawana su kwaje tafi jama'a ya ji to bi lafiya bi aminci da alkhairi na iga da wasu ta ma laula ta rubuci alkhairi albarka shi kafara shi ya gushi addu'a ji gushi su sa ce lulo na luwa na danne ba kai sanna bata na Allah subhanahu wa ta'ala so ku lawan ji gyaru yayi ibn ji wadda yi zo bayan ramadan na na so ko yi ma ko na dagwa tami tuye tuye ban yi ma kalugwa na yi jan na ya yi ma so ti to sai na kan doro sai fana kan yayi iga daga ya ji so kulugwa ya ji ko to ciwo iga du ji ma lawa fe gugu ci to ana yi wa mana ku ya lafiya ana yi wa mana to ci ya lafiya anayi maana sofiya lafiya yani da wanda ke cikin babu yadda na duniya mai sassa duniya su kuji ci duniya najeriya yi ta kwaye ta da lafiya so ta yi ta da lafiya so ta layi da aminci da shi ci ta kowa ba so ta da kin aka ma kwa jabo wahala ma kwa jabo ala ti gwayi ba ma kuma ji to ala ti gwa ba ma Allah wa bala kwa alkhairi ya yana da jin gangani da aji a ce ɗin rekutu albarka aminci ma ke zakin bo zandoro ba ga fayin ban amma ga ya sako na kuwa ba ji jinci ranar ya so ba ta ya shara da jina so kurwa kiya ya zaza da jiyara ma ta ba ta ya shara wangi na so bala shara wangi ya san to ita jiki ya le aya bana Allah subhanahu wa ta'ala ta wa rahmatu rabbika khairum mimma yajma'u rama yato ci ngai annabinci ko kuma to ci bo to so ko la annabi Muhammadu na un gega en doro ka sun ne ku kana kalu gwa en satan yije na de ka turi ji aga yi mo ci yo aga de mulito aga boko aga de wo aga de mo yije ne pata kalu go yadda cuyo da na ce na sako kawai annabi ko kuma wai tuci na yan naji yi yanzu da rama sako ga to yi so na jana naji sako ana rama sako na yawa na sako lawaye wa jishiri da dini ya tsoro na wayo da ne gwafafaya dini na wayo zane wa dini na wayo kaburu bin doro yi ba a shiga lamun ka zo luwa na ya gugan wai al'alima wadda sa addini ba ma kakunu da na yi je ne ga talaka na kakunu ga sa addini wani abin da talaka na fi kuma na alu bayan annabi muhammadu a ga ya wasu ce su ko za ba alu bil na a talaka ila e gwada kekki ai e bilada ka da jiyan na. anibigiri ma aluga mi lan wiye ya ene ji so a se lagwa su te ji ye ge ji en uchi yi ye le ka kwa de ki je kan a te mudana ye a gana aga anabi lawo en gato kan doro inna kullu takbiratin sadaqa wa kullu tahmidatin sadaqa afala adulluka ala ma na bi. ya lugama lanwe a yana yaso a sai saraka da ina a ga annabi lawi na to kalman zora na wai jitani so mu mai kalma wangin lado ya sadaku ya ga wangin zora ya ga mi so bana sadaku subhanallahi na wai ga na sadaku alhamdulillah na wai na sadaku yan zora ya ga tuguru na sadaku yo e ba ce da ba su ibada su ko e ga to da yi jira ce wona a ta kunda e wala su zikirin na yau asana jike ibe ewe na adebele ga talaka agwa su zikiri titi na atake eje ko hidu mama agwa su sara sarai atake ya jiri do italaka yi alaka itaro ikuda ba annabi muhammadu lana na ike be we la kallo la ye jina ta wa su ya mare ewe ewu ne wu ibada ne ba da ne jiri ni be aljanna ne ma ye wa annabi a ti e ti be yin be zato zalika fadlullahi yuti man yasha da kan ko da wannan wala ta daga buron ala ta no adewo amade na ka kwati so ko ya ullo da na dewo na ka da wani ji ba da ka kwati cha ta bangan da ibada ya waya ko talaka bugawo amma yau da na ibada na ka kwati ke ta na o ezo da boka to go safifa da zuciyo gona inan na ثم بين تعالى حكارة الدنيا وجماعة قدرها عند الله إننا الله سبحانه وتعالى وأقول الله ببنجي جوي إجي ليولدانا الدينوين إجي يندروا إن ببنجو ريو إن يجيز ما بين دورو باتا نغاي جيو إبا سوكو أدينا إجينا إبا سوكو أدينا إجينا oge wee gbagbangi zana yi gbagbangi gbagbangi kpata na awayi nga sọ kwa ya yi nan nọ adịfan da ta nabi ta'ala alaihi wasallama kun ta san gunnan gin da shiga an yi annabi sallallahu ya wan ya wannan na ma ture nke yi wura wato yi na mai biza ya waga da na ke biye ga dabban na tun da ga dabban na ba dan yin ba uyen doro ana ije ba so kwa ije ina su su kwa ga ya ti ijo ede yi da jida e ijo so kwa gwa bayani rayi kada ya ya ya mari yi ma ya enzoro dei na enzo chuwe bora kawo tana diuna razo waye na tozwa na ya ni adi jenno kiso kwe na ina no بسم الله Allah subhanahu wa ta'ala da walaula tawibuna an yakuna nasu zawangi a bidan kwadayi a ga tsaya ummatan wa'ida a je ni shi bata to to ka firi bata ya ne a dai yi jina kabubura da wangi a dubbabu da jije ka fudin cho a da kyage ne ka firi da bagwai jona àtà dá alámìnà ààyè níbẹ̀ káàkiri ayé yìí mùsùlùmí wà ní gbé pérí ibẹ̀ káàkiri àlọ́ndọ́rọ̀ àtàkùn ẹwọ mọ́ ìyẹ náà gbọ́nà ti láì yẹ ádá láì yẹ àti mùsùlùmí ti kú ìgbà gbẹ́gbẹ́ ya káàkiri yìí káàkiri ìṣe wọn bẹ ìyẹ ní mùsùlùmí yà tẹ́gbẹ́ gbẹ́kọ̀dọ̀ yìí gan àtọ́ àdá pé ìyó gàbá dá bẹ̀ àtọ́ àwọn ọmọ ibn doro ne lai jana la ja'alna liman yakfuru bi rahmani li buyuti suqfan min fidda igala pe e igala pe da dan doro da da kafir ci wajo dan gani da Allah ina igai je la ji buyu ini naja suna suqfan min fidda ina ya ga tutina bili yuji zin yuji pata azarfa ga kubiya ana tilan ndi zingi na jawaza kuma filin na jawaza ko a fisto kuma filin bodiya ya ya roba ne ko zamani bana ene ji alaya a je tika ya kataji na azarfa ayo real god nda ya kube ya galati ke tika ya kataji na zangoro ga ne uta ko makatan da shari da akwai na musulmi ya je kwafu ya je kafiri ka ga shi ne ya je kafiri na da ga ya alayi ne ya kafiri afrika

تكفى من فضة waje وجعلنا لهم القصور إمتى قال emi كاتو كاتو كاتو ike bula sai a kafiri emi na yato ga alewa o eni mace abure emi sifa da yake ga sirwa kafiri yi baka ce su emi zoro na suna a su emi talaka wa ale don da yau talaka dana fata yi gaja na yana da ya ke musu tendo isa be nimpa yi be shawa yi ya te tegu ya te la ya abu na so kupe na jona wa ma'arida alayha yazharuna dagu antato jahanna lahu masaida wa salalim min fidda to da kuna wa da to gbe mi ana zinari àwọn ayo ki to aje kata ti bana wo etu ala smith de jikana adaro yi adi dagu dagu yuna energy ga ji daguno ga kun e dola kun le me sina sinari ya gold and silver na ya ku be ati ga ji dagun cho o to be do wa te timi no le wa te yemi no ti le pe no ale ge sira iwa da abudo ne le te ge ye na na aga da bando cho ago ku ji jo to bo na ga ti ti le ni pashu wa ti ti le ni pashu wa ti ka pale ni pashu wa le kata no to di jebuta oga ti aka ta ndo ago ke ji je ji ko don ga ba na musulmi ya be na je ni be kafiri te na kafiri ya ya yo ndọrọ ya ko ya na ko ko ko ya tupu anya ya tupu yi kata yi ebi yi yi na ya ìmẹ́ẹ̀jì pàtólẹ́gbà àlákìbóná zínárì ẹjùn ayọ́ kò súrùra gbọdọ́lẹ̀ àtàjìbóná zínárì ẹjùn ayọ́ ìyáàdẹ̀kan tó rẹ̀fà ayé tó wẹ̀ náà ẹgbẹ́ nínú ọdọ́dọ̀ lúkẹ́ bíbí ya ìlà tó ìjá bè mọ́rẹ́ ìyáyìn ẹ̀ǹdọ́rọ̀ tó ìdàgá lẹ́lẹ̀ ọ̀gá pa ẹ̀gbẹ̀nà dàǹgáyà tó pé ìwọ̀dí káàkiri ìyá gbọ́nàbó ẹ̀tútẹ́ ẹ̀mẹ́yìn gbẹgbẹlẹ yà kú yíbó náà alẹ́ yà yẹ tẹ̀kì òun náà gbẹgbẹlẹ yà lágbàpá kan àti ẹ̀wọ̀n mọ̀jẹ́ pàtì yìí náà wà yí gbẹgbẹ yà zẹ̀fà yìí bizinari yà yìí. وما كل ذلك النعيم العاجل الذي نطيل للكفار فإن نجي tó ti sùgbọ́n ó ti ara dán wòzúkú rúfà ó bẹ́ẹ̀ nípa yìí ìgbà yẹn nípa yìí láàpẹ́ à ń tó tó níjà fitina da ja amfani da yina yanzu rai ya kpata na ja amfani da yina igula zinariya wayo hadda yi ne na lokacin da talakai talakai ya shi yanzu ra gaggare sensis life ga ya ce la ya ce wa yau yanzu wa yin nan da waya ta kaba shi wana sai yi kafir na ga ta kabo da kwanan mawa igula fayu sukuga laula an ya kuna nasu ummata wahida iga an ga jiya kafiri kagu ibona yeso musulmi ya ga ebe ke ajini ni obi anyi na ebe na oga anyi anyi wa ga musulunci wala yo iga iga isa ba soko ya iga mai jin wala tunanin ta da agbe yi iga aduga soko ebe ya jona tuku ya gbanyi jona ibn abbas soko ko ya zama zurfan na za a ban zinariya ta wani ai da an na lawan sukufan wa abuwa ban da sururan mai titattun wa zahabi ya la gado ya ji eme aji ona daguna ya dagun a tulu eme aji na ina ya ga ati eme aji na pakuna ga ati eme aji ona god and silver ayo pàtó àyìn nàìjíríà ti àyọ àti ìfọ́tò ìfọ́tò daga amẹ́ríkà adé ndóró nàìjíríà dẹ̀ eme aji ona agbátúbà náà rakin da ba ku bayan kun gana da rangi ya fi ba su wajen je kafirci a da kyabe da kafin ya da tafurin jo an gana da an gama lishe goya kafin jo lakasos na hadi duniya da kufa da iga ishe na lata kafiri buji yan dore ne bada na iga alugoya kafiri iga zuga musulmi yoso ya de ne yawo mai yiri na ya de sasan ije ya amma so ko ga mu ja ti ga ja e bo iga ye ni be kafiri yiri be adini ija ma to kafiri yoso mo lugo ya kawo ya musulmi de kafiri me de ka tere yi se pa ta na ni e ko e ko le da ni le be nan na musulmi ye de to kafiri yoso me de ngu ke to kafiri e de na atuka ka musulmi ya sai ke wainan ya musulmi ya mai kwo kendo za mu cikin najeriya yi nan na nga biya ni tuji nga yin gondo daga balati lati alba ya ni gwiye ne o a je susu su nigeria na dabo na kpata daga tuwo na to musulmi ya ji ko da ne dan an raga kafiri bugi ga wala ya je jo wala ya musulmi da ja ebo nan na ya tiwo yo da nan tena shirka musulmi kiyama wono Ibi fahimta ko? So ko gawa wa in kullu. Eh? Wa in kullu zalika bayani na biye fiya ya dana gado yẹ gold and silver pàṣẹ yẹ gold and silver sílì yẹ gold and silver na ìgbé àlẹ́ àtàkùrì ní pápọ̀ ìjọba agbóni na dáná máa lọ́mà màtàrí àyà tó dúnìyà ẹ̀yà olóyìn ẹ̀yẹ mọ́wọ́ ìjọba ó ti kọ́wọ̀ yìí náà ẹ̀yẹ mọ́wọ́ ìjọba wòró ìlàṣẹ́ ọ́n yẹ pítà màtàrí bìí fi dúnìyà ẹ̀yà olóyìn ẹ̀yẹ mọ́bẹ̀rẹ̀ ìyá abọ́nà kọ́wọ̀ yìí náà ake ndoro a sai lambarin a duk yau mauna e mawai juwo da mawai masu kun a na da ke gaba yin da Allah ke abu E eh mawai juwo ya fi jiko al'akira yanayin doro na ya musulmi ebe wal'akiratu kiyama in koya da kiyama aljanna zauna in mawani ya suna tuna e gele tibona e ni pale apunina e shawana idabona khayu inda rabbika kiyama na ce ayi musulmi e, ba so ci gona e, ba so ci annabi muhammadu na wal akhiratu inda rabbika lil muttaqin e mawali ke ba ta ba so muhammadu so ku ji shi ka da ne so gona ni kwai ti والجنة وما فيها من أنواع الملا الجنة tole fi ba ko aljanna ya ka kan yi maji da ya mawaji na Allah fi ko sura ana albayan na bayanin ko ba na ga tiya da ka tuna aga fitta da ladan wa ya ci zuwa ole ya ya ci zo iya kasa tun bil mustaqi aljanna wuce ta ko da mu la ta ne sun da wannan musulmi la yushariku fiha ahad tanzoro ti musulmi na ti ba ti musulmi wo na mawuce ke ama ba amma yi shi da su da yi en doro ana ki ama na yi yana da ga ba su wo ma mawu amma yi jana su kula en doro ana to zai kpauna to zai kpawa na wagan ga zan doro kuma da kuyi bana ko da ya a da luyi gwana da wa alayin doro a yi mo yi sha bana da na tiyan na wani shi da kaya alikamar yi jana ya ciwo to alayin tsohon والآخرة عند ربك للمتقين والآيات سيقت لبيان حقارة الدنيا آياننا وبدأ يبوز بيان ويبقبان جيجي بتسن يلام ريجي فاتي وأن عامل الأواني أدير يتيجونا تعرف لولا الفتنة ابن كودا فتنة دائجة بجينا لقصة ديا الكافرين دا سقوغا نيبا دو شواجنا لا تكافري كوني وزين بيوت القفرة والدرجة والسقوفة من ذهب وفضة yanzu da kowa ala kafiri jinana e ko e ko e ko e shawaji in bididi bididi ce fi yaran dan da zinariya da azurfa can da tuwa shi ka zinariya azurfa ina ya lada gwanza gi na zinariya azurfa ina ga da kwafi na zinariya azurfa ina ga da gwai zinariya azurfa ina lita na zinariya azurfa ina ga zuba na zinariya azurfa ina ga ji cika yakata na zinariya azurfa ina ta jiki na zinariya azurfa gold and silver gold and silver a jin lanka bẹ tó nìyà pópó yàn abin nípa kó ti yọ bẹnu. pẹ̀lú dán allah subhanahu wa ta'ala da fàjálà bu wa aasa alikafiru kullu zalika na'im bi dunya

abuna badul kubari waka su da su lafe zane ya gina wa bukara fatu kuma da ya kai lafe zane ya jana kendo abuna badul mu'minina wa afara baduhum wa musulmati lafe ebo ita ku ìṣe látàtí àtòkó wọn ebe ìsọ́pọ̀lọ̀ ní ìjọ látàtí àtòkó wọn oṣùpọ̀ àgàyà lọ oúnjẹ mùsùlùmí kọwọ̀nyí nga yi sálàkà rẹ̀ àmọ́ olè tó lọ mùsùlùmí kọwọ̀nyí gẹ́ lábínà àtò sálàkà ẹ̀ sí kí n bọ́ náà ìgé ìdè bá bí àlàyò ìgé ìdè sànúkù sànú àjẹ́ ayò ike da alabi wa idu yo to kuma ya ga ga tó ijena na to musulmi ka kafiri ga Allah ta ba kendo ya gaje na kafiri yo tade kendo ya ji babba na kafiri ta babba e kafiri ke ji babi ala ga to fafa to shi ta babi ala sanu ko sana biya alabi wa idu bana bai la bai da mu da mu da mu na wa idu yo ga na zugo alu sifa ko an ku afọkara ke wara abin da mala ndo an pa ta dan ne suna dine ji mutun ta dine ji mutun ti ta ta so e ja ma na gine so kola ya na adabe gobo a amadabe labo a e mazi bigi so ko jaya so kafiri ibele kafiri ya la ba ba barasa amma ga gbani ga gwamnati kan a da lami ko mero do a kan a kaji a kaji almajirin ciji kuma da asali ga da muhajiru na shi ana ite daga makwalo madina na ba ba ra fira jiwo na ga ya ba ne gine ya ji sano albarka ilimi ne ala albarka e albarka ko da igi talaka ita ma albarka yi da ni wato ejin doro bani je be soko ejin doro je be soko to lati o de wa da wu ke gidi ni bo ti ka la yo egi de sa ke do da ze ana maji bi ki soko ma je be ibele ka firi la ko ba ba baraza

igi talaka isa ma albarka yi da ni wato ejin doro bani ti ebe soko ejin doro ti ebe soko to lati o de wa da wupe di jini bo ti ka tan u ya te jin mabo to la yo dun o gbe no e jina o gbe no e sinu ti ele ti to mbale ya la amu ti na mo ti ya mo gbo gbo tu me lu ya mo ti da mu a aja ti ta tu ko ma jina tun to annabi muhammadu sallallahu ta'ala alaihi wasallam ga lauka na duniya ta yi janna ga kace tazinnu inda allah ina ta tsoye bayan allah jinaha ba'udati bi kwa paye magina aga le ye ne le ti me ba su kwe bi kwa paye magi ige magi ko ga bada kwa magi ga wa tani ga da ga le ye le bu je ti me kwa paye magi ìgbéga tẹ tí ìmọ̀tẹ́ ń gájẹ tí wọ́n tẹ ibọ̀ ìsòkó tẹ gba pààyàn mọ́ jiná ìsòkó gan máa sàkọ́wà káfíra nínú júrà àtàmà ìyẹn náà tẹ tí wọ́n tẹ bá sòkó tẹ gba pààyàn mọ́ jiná zanzoro àgàgà wọn àgbà sòkó àná kánú èkó yìí ní sòkó àyè sí ìyẹ̀bọ̀ àmọ́ ẹgbẹ́ ni ó yíyẹ zoro àná ńgálà wọn láyà sọ̀nà gan wọn àwọn da iyakan a duniya jifa ku salibu a ìjẹ̀lọ́lẹ́ dáná mùsàlù ẹni òun dáná èṣìgì ọ àgbọ̀rọ̀ wáyé dáná èṣìgì ó yẹ láti èṣìgì lè kándọ̀rọ̀ kí àgbẹ̀fẹ̀ tí a ń kẹ̀lé tàṣà náà kándọ̀rọ̀ kí àgbẹ̀fẹ̀ mọ́dé ogun náà kándọ̀rọ̀ kí àgbẹ̀fẹ̀ nu ewo náà àti àgbà àgbọ̀rọ̀ kí wáyé dáná àti dáná àmọ̀ yìí yọ. wọ́n jẹ nu wa wọ́n jẹ wa kándọ̀rọ̀ gbúdú wọn ṣá gbúdú ìṣèwádìí gbúdú nwa ihe da wani na ta agha aka zaka wai zo na masu yi na gawa azụ wa ta azụ. su ba ciwon dora Nga ga malla ya tafi sakwallu ya musulmi nlu ya wato nlu fe gan eyo na fe ga jima ni kawai e ga dia to ga ni to sagara wuma bɛn koyi yɛ so bɛn yi o tun ti ka yɛ a lama ka so koyi b'o ya a e yi wɛlɛ ŋgɔyi wɛlɛ ko sama a lama gɛgɛ la tu o yɛ nama de la ne lafiya ma yɔ to wa so ti so fiya mi yɔ wale wale akira to ɛn dara bi ka lili mutafi kiyama ba so tuwo bo nga yi. mil muta ki na a pepe a la sube so kona pe na mor ni gen ta di na so kuber do nde ba lope si no kuta ni pare no sauda ele pi kole kal mashi ba la ala sal la a pe ni sa a ni se la la ta pe no bi ni yu pa jim bo ba wa pe pe a india a ma le ye de ano Fọ́dá àwọn aláàrí máa sayyidina umar su yalle annabi ya kasa sallallahu alaihi wasallam ta jika na fito jika na fito dawo da alle annabi yanda ta na mana lafiya jika na wuce na wato isalika ga ɗimbo na ɗimbo ga yi sati na annabi sata jika na fito na dodo dabwa a ta ga masu har ma annabin naki eh yan satin nona kada a tsara da jambihi wa wa ba ka fayana ka fata na be kizon wa wa ba ka zo ga lilo mafa wa e na atiga wa ba da ka fata ya ne bi ko sayyidina umar la ne bi alun nona an kalu wa na ki wa anta shafatul lahi min khalqi annabi ko wọn mai zati ta ce e e su ko ta ji hiyo fata da ni ha hada wa kisra idana kaisar idana fi ma huma fi wani kende wa mafi yi je ne ya in ta tare ya so da sanadar dabadaba wa da ka ta wa le ne ke gine dabadaba wa maga je da dan dore cikin gobe kibla ma da ta ja ni ga annabi annabi ke ga dai na umaru ga a a kafin dai na umaru ga annabi annabi da annabi kai da kai sai ta umar أو شك أنت يا ابن الخطاب ولشك جيت أنا بيتيمبو عمر بن عطاء ولشك جيت تنبان شوكوي عمر بن الخطاب ولشك جي وتجدنا أنت زمان جوابه لما تبين دانا أولئك قوم أجلت لهم طيبات في حياتهم الدنيا sani ga abuwa lamma kwada ne tukwe tukwe kafir na yi an ga ajiye laye ma da ya hani ebe na ajiye rogon doro da ya kuba ana. bai na gumu duniya wale na akira hmm. a ga wani yiwu a mali kiyo mai yiwu ki alawi salayi bakpa da ni na kuma akwai jiya kudu ya ne ruwan da ta zon a ni daga da ta na umar gan amma tar da أن تكون لهم الدنيا ولنا الآخرة وأن بكروا يا هذا آه، كافي تقول الهداية ويا يرسوا كرام بدأ بالمعالك يوم النهاية وأن بكروا أتى ولا الآخرة خير لك من الأولى ما في ذلك يا طبعا إيه؟ ينزور لو هنجي في الهنا أن ينزور بوتيو زوزو كمزو عوصة عوصة ينزور تبوه بيننا كم تبوه يا أتوى جاء تبوه yanzu da tasaila na da baka ga si da suka ba ya duku da su sadiya kuje na ti ayi suwana a ti ayi nan na kuje na ne ni ta suwana a ne ni ta nan na kuje na da ti ga da su suwana ga ga yi nan na ala ti ne ke mu da ba da ni ran a ko sun ji da umma ti ya wa ko da ya wa ina umma ti ya ke suwana ke da ina kan gaci kunda ina da suwana an ga da ne ji ne umaru na yolele ejuwa la yoleta tembo bala wa bayina kan dana nye yiga dɔn ne yijo ebo le yije yiye dora eba to tiwa yima dama so pe yiyo ene yiyana bula ka yiyo nga so ko tebe gan ija yi fiya so to taka furu ki to tibe so to taka furu Thank you. Uh-huh. ìgbàlódé àtàlẹ́ àṣepínpín ìyàgbéró ìlàgbọ́lódé bọ̀ ìyàgbéró lówóró ìyàgbéró pàtìwóró ìyàgbéró pẹ̀lú ìlú làbá ìlú àtẹ̀kẹ́ ìrọ̀rẹ́ lọ́kà fífún sánà ìyàgbéró wọ̀lá fírìdì ìjọba àdájì àwọn àtúngá àkóòdì ee àdájì súnà tó wà dẹ́rọ̀ tó dẹ́rọ̀ àkóòdì sọ̀kọ́ gan pípẹ́rẹ́ àti èpè ìlú ìjẹ́ ìjà àlùfáà ìlú yìí domin je ga wani yi na emi kobo mi tiya muna na laye laye ni mo ni ke da soko wa be na ruwa e ma ke ke be yan no hatta zurtu mal maqabir ada lokacin da de ya de ne su ku shi kabari yo o de ka soko ya ba bana ole ka ta ko ba ne ke ga ogara gaza na je ga wani wasa ci yo su play the competition ti be do shi e ko le ile ke ne ile le na na wa je ile competition wa je ile competition da na ta la ke ta be do shi gan cho ata wani ka zan ga na ku ya wani na gboro ina da yani to wutar ma ku ya ina da ana so ba yi zuku an to da gboro ishe ga don annabi ga la tanzuru ila man huwa fawqakum e ga ce sile lo kan dor da ba ze de ma ana de gena e ga ce sile lo ba da wuce ma wuta lugo efe fe sana ke na ko kwaji ya ye ce je boya so ko ko tu be to na amma wanzuru ila man huwa taqakum da yake ko ya na ga ya ce sile yadda ku yana gawa ta cinye eh ku ga gaba mai yadda ya shida ɛnti ɛda yɛ pasi dam ɛda yɛ rɔba gami yɛ dɔn o tira ne bɛ silipas ne lia tɔlɔ ne tɔmɔ silipas gawo de ka bɔ tire dɔn na o ti ne tɔ la dɔn na o de bi tɔ bɔ a la tɔ silipas dam sɔkɔ wa kɛ kan doro zuma wa tɛ fi yio tan na wa da diyan sɔkɔ ɛna o diyan wani tu kɔn yɔ amewo kɛ ti ne dɔn na le wala ka wa tɛ diyan o de yɛ bo. ina ga shi na tukan doro ina ga wata na alikiyo mana wa sai wufi shi na wa bai yashi kuma ta amfani doro wa yana dara a da giyo ga giga bojo ta moji tibi na ta ga ne ga ya dano kula ya ya saufa ta lamuna yi ya bette ga ye ya bette ka kuna mai ake dana la tarawunna li jahim ya ga yana jahim ne yana ya ga dana ni tuba madagobiya ya ci gyara da wabiya wàléèna aláwọ̀sọ̀rọ̀ tààrí gan àyíwádánwọ́ná ìtìkára yìí ìgapa ìgbẹ̀ níma ẹ nípawú ìlú ìṣìgbó ó ti fọ́ dápò àwọ́dẹ́ à ìgbẹ́ títò pé àwárí wà fún nípa wọn tó pa ní ìṣùgbẹ̀lẹ̀ ayé wà lè fún nípawú ìṣùgbó gàgá alìmáàlúwàlìbánú ìṣọ́tùlù káàfẹ́ والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا سقطوا الزكيانا ليدانا ejinajo leedana nipa ijo nipa da ruwa ijo ìtàlọ́wọ̀n láà ìjọ kọwọ̀n àmá ètùkúrú náà gbáyẹ̀ tó òtítí èlú náà ń gbé àwọn ọgbọ́n abalá náà àdé náà nga mai ke yi buri a wuga don goyi wa wa ya zane ya likiyo mana akwai la hankali shi shi ta su iga lehe ya min lafiya shi mare ujiye ne da ba ce da bana adamu yana nipu yi kawai yau karshe nipa masu ku ko karshe ya sake tsajiyo ko ya kuku yanzu doro abin yi wani wa da aka bihoi ku gajewa wa ta na ma da su wa sa ke tsiriya idan wasu ya ba to ne sal ba to ne sal aure da ne gaba ga wai ne robe ko kompanya ijo hale ulla ma uje sana da bi so na da bi ne biya shiga da wannan so ko ce gayi so to fatir rayuwar nasu illa wadan la yaqu Uh-huh. الناس يا زوانجي إلا ورد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن وعد الله حق القول يسكتوا إن نغدا دور ما يجي يا وعلي كيف فكي أمنا كتسوا الجنة نغدا دور ما من يسوي يتعب ما وعلي كده فسونا دفي ويا baro a jiki gwamnan soja ta bi ga ke ile ize ne wani albosti wuyo banda wasu ranna ga dabo zanturan mata ize gwana wa cuba to wa biji gubana gaski wuyo birkita na joti ama ale tuwo na lona gazana to juji na a taga dajo titina gaski wuyo to na te suguro wa se kusha lo gaba ko lo jasara na gaski wuyo ebo a wala ta guran da kuma hayatu duniya. Sai e galibar maura ilai zai tamani. ẹgbẹ́ nígbà ìmọ̀wọ́ ràyíwá ìyè wọ́n ẹ̀ta mọ́rin ọgbẹ́ ìmọ̀wọ́ ràyíwá ìyè bẹ́ẹ̀ ta ìfọ̀n bẹ́ẹ̀rẹ̀ àti pẹ̀lú sàkàdá kájà àmú ìgbẹ́gbẹ́ di ibi ajé ẹjẹ́ kẹta wọn láàdé bá dá àbàdúrà ńgbẹ́ ìṣẹ́kẹ́yọ ńwọ̀ ọ̀gá alápàtà ojú kútó abẹ́ àmọ́ alápàtà abẹ́ yìí mọ ètò ìtàlẹ̀ bẹ̀rẹ̀ sọ̀kọ́ ẹ̀rọ yìí ọ̀gá lọ́wọ́ mú pàtítẹ́ ó lè kọ̀ ngwe ya la kwanta ya tarde ne na kusa no kada mu ta wani tuku ne ki so ya tuka to yana na ki pata rayuwa yi ka bo jawa rayuwa ga da albarka ya ho ibn an daga ya wani to ko albarka gana azamu ni ta baraka ai fare hunna ma'ura yanzu na wuci ga ya wani na ga to gana a ga ya wani to ko albarka bo cikin ciki shi ne waya walo ba rufe ne waya waji a mai sai zo kuto tafi tafi tafi bo za mu rike haluki o to ga mai umula ba islam rucho ala patila de ni o ga de kan techi ne o na kia alada na na kia alada a ke o to atele mu dabo ka mu ne ku ba yi na ne so a be dabo ije ga da wono fala tagurrannakum alhayatu dunya egalugo ebote ije lee tamare egalugo ebote ije lee tamare ele imiji ya nabi muhammadu ya ijebe gawa ata ijebe gawa ata an dora ni pa ikutu wala nabi zushiya nabi matiyasha la ilaha illallah an salamaki annabi haji kurun fata mai shina sai na bakar agada fa salama fi zuma salama nabi gendore fi da

annabi su ga abin da su biya ko suratul azab kitu kogan in kuntunna turidun alhayata duniya ya nisa annabi ko فتعالين فتعالين أمتعكن وأسرحكن فرحا جميلا سأقول يا إمشي عن نبي محمد إجابة إن كنتن إذا أتعني تريد الحياة الدنيا غير كتير جنبه بيه نبيه غير بيه فتعالين فاتي تبين سأقول عليك فاتي تبين sama tiyo kunna ina ga waya mawai ga ni ga laya aka jani ina ga waya na zan dole ga ni ga laya ne ga sala ga wato rai baba ya fan bolo matiyo kunna ita ni ga laya amma da wutar da kunna ni ga laya zo ni ga ya ta yi miya da ji mamadu shi ko ya ma ye ya sara'an jamila na ce da ke ta e, ba ke wani da tola kan ciwa amma ya yi ni e, ne ko ya ije madana etilebi وإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة وإن سقوه وإن تسقوه من يبين وإن يعني تنيه إيوه، فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما فقال الشيك يعني أما يدفع kweliye kweliyeku kwai tasijiya yana nabi kai wani ne cikici a aisha ta kudiyar

ka to ka gan bo fure ya ka de de sale be bana wo ne ti banda no abe go to ti yi tani mo de dembo de ewa e wan ni ona de ni mo ga no wa da de su ku foga mi no wa da de o ga ise pe foga tada na so ko la o no wo da ko yi o o ga ko ta ko wa la ti ga yo la ka tu ba kin no magala wa ya ba ma to ran do rufa igala ye mare

lùkù bí ìdèwọ̀ ìdè lùkù àìsù bí ìdèwọ̀ ìdè wọ́n bá bẹ́ dèwọ̀ dè sọ̀kọ́kọ́ sọ̀kọ́kọ́ láàbì tó dé àmọ́ tó rà wúwa dá dẹ́ńtẹ́ iṣẹ́ ìgbẹ́gá pẹ́tẹ̀wé kàdé sọ̀kọ́ aláìyè àná sọ̀kọ́ lálà tó wó kàdé dà jí pàǹkàdé títí wá ìyè náà èrè aládàwọn yẹn gbọ́n ẹnà dàgbọ́ wọn náà wà dán kánjìdá wò ẹ̀ńdó sọ̀kọ́ àyàwó sọ̀kọ́ tó látọ̀ wọ́n wà dán kánjì wò ó amma za ije laddan wani gbọn ije addan kanjo uju addan ije kanji biya ololo wal akhiratu inda rabbika lil muttaqin alkiyama ba tro tro bo wa ta ta ya da ne shi da wona so kwa yebe mini abu annabi muhammadu sallallahu ta'ala alaihi wasallam da ad-dunya sidul mu'mini wa jannatu lil kafir yana ne da

adda ya to kan zora da gana ta cika zama aka ga zuwa inda mu biya emma sai fa emma sai fa hazo a ti da yin nan ya kafiri yo emma ga da yi wajo adda ka koya adda tutu ka koya adda ga min zora adda da kan dora adda lugwa adda bejja adda ga jima na ga ya ne jo ka lugwa da ruwa ji a cimo alwara ruwa ji a cimo annabi zan malfakur a kasha kuji talauci ne su da ya zama nisha malfakur aksha alaikum uji bafi nga me su da ya zama nisha ga da biya ya ah walakin ni aksha alaikum an tubsata dunya alaikum ne dai su da na bai ne ke gwaye na en dora waye ne jina e da bangi e ni pai e shawai ujina nga mutiga ne su da ko ko da ke gwaye kan rute wa al'umma na shi jaye ya wuce ta gan da su wa ga da alijin na kun ga ne da ya da ke gwaye kun bai su ga da alijin ne hadisi sun ci amru bin ga gobe yau imam al-bukhari muslim daga bayan amr bin a ce ga ya abu kudiri na imam muslim ke gobe ina annabi ya خلوة خضرة والله مستغلفكم فيه فينظر كيف تعملوا فاتقوا الدنيا فاتقوا النساء إجينا إليها إيمانا جيسو تسوي تنوي ọlá tó tó gúnmí títí òkú bá ní tó mú ọmọ àwọn olówó wọn àgbàdo náà tí èbèrè èso bá wọn ìṣòṣùwò tí ó lọ. kájọra ẹ sàfáńjì mọ ọyọ èso báyẹn lè sànú fúkú ṣe ìpamọ́ bíjì sọkọ mọ ẹ láì ta halittun ta cikin nasa kwace ci ne ke ya ta sino unanwi unanwi yijo to ne ta ku yijo e shawa na jina nga ya ta sanwo ka ce ya san ya ta yaran co a karshe ga ta ku ta tattuniya ta su da yijo ta su da yijo ta su da yijo e ti ada ijere e bi ti ijere e ka gwa ije ko ti ba mare e ka la ije le do hausa ndị ya ci kuwa kwatakun nisa ji yaso da zagi shi wani fitinan zagi zai gaba su kuyo ana zuwa malik ga nke ya maga da sai sannan wale kan ewu mata yi na misali a jiha iga ga nigeria ga gwamnati yiwa sannan ya lega jihadi ewu mu ya ga na da ya tarihi yiwa don gobe doka wanda wa wanda ya ga wanda ya da yi lan wata hukunci annabi gan hadisi imam anas da wanda ya maga da bin zai mai da bin zamboro wanda ya yi amfani da ga zamboro na a bebe da wuce a da kyan gaje gini na nan shi juta ki ya maga da bai wuce a gini na a ga yau àdúgbò ìmínà alámàbàtà ẹni ọ̀nà wọn àlàáfíà àti kí tí a alájọdẹ ìmínà àti tí a adéyìnwó bá ìlú a tọ́wọ̀ yìí a tí ẹ̀nà na ẹ̀nà àti àjọwọ̀ rẹ̀ tó wá ní kaza bí táàrí ìmọ̀ náà wọ́n ìgbé ní náà da na ci zafi na wanda tiya zaba jin bani na mutu wato wa man doro yiwa da mana wani da ya kuci na sakan nuna lawan guna wana a zaba wasu lawan ya mai da na tata bata ai da yawon ya kuci sokote ta ce guna ya kuci wani pokun ai a ke ya kuci biyu wajen furu a ke ya kuci biyu wajen kwasbiri nga ta ana ba domin shi kwastiri shi kwastiri shi kwastiri eh não kiri ne ya kuki bana za su ne na não ana ma su ce latiyana eh za su ne na ta ana ma su ce latiyana eh annabi ga ese laye ko fita sallaye zuru lokacin lokacin kiri ikikere e ebo ne sun beye na ja na maga ese não do se ko oh za ta ga za ta ga gabo ja na maga ese sun ya se ga za ta ga shi ko cewa tí wọn gangan alákòbọ náà ó mọ sọrọ kì í amaga dàbí ọrọ jí ayé ọmọ izin bíjà àná àbẹbẹ ẹnà tí àná mọ ẹkí ayé tìǹ àti ẹgbẹgbà lẹyìn ni dání tíyẹnì náà aláwọ ẹnà tí àná máa jẹ ọdún wọn bẹ náà òyì sábà ó nà áyì bí ìtùtù ẹdá ọdún àní sẹbìtì sáwọ tíyẹnì nga ga agwọ ẹnà tí àná máa tà tí ẹgbẹgbẹ yọ tíyẹnì ń dúró màláyíkà náà aláwọ àti náà tíyẹnì sẹbìtì sáwọ da kwanda sai annabi shi shi da sahaba yi a ga da hu ne ya rukunna an dora shi annabi ga tibi faro sahaba ya zika tibi faro annabi ce ya gaga a da ta kunga kina ce e lugushe na ja na ma wani lutakani ya fuka sai da hazuwa na ina wani cin cikin wani cin igwacin agade da zai zama yi shekan zangoro nan nina gina na da kiyama a tushagu nan a cikin wuciya don a cikin daga yabna adam har da haita kai da kastun wani kaza o mata ba ni maza hal mara bika na ibo kastun o moto wale ani maza wula ce bai sun yadda bai yi mawuci wani kuwa a zabanin da su shi sakan nuna wayan bai shi da fata wani da gosowa

aga lóhùn kò ní àlìbí nà àti wọn tó tìyàn dúró yán nígbà àìdún gan ọmọ ìjọ alẹ́ lè yọ òun pẹ̀lú tó yẹn dẹ̀bọ̀ yóò àlọ́ tó ń fi jù yá wàlá ló ti yọ pátá náà abàtàn ètò ìmọ̀ sẹ́kẹ̀ ní kọ̀wé ní owó àlìbí nà nà. ìdòwò sọ̀kó ìgbàgbà ìwé ní mọ ẹ ní pò ní òṣùwò ó ti dòkò àwọn náà kú ẹkùtà àti ṣùnà kakú ìrẹsẹ́ ní mọ ìzàhàtì dúnìyà ìfẹ́ bùkàlà tẹ́tíà ìlú tẹ́tíà ìsìnkú àṣeyẹ̀bú ẹ̀ṣẹ́ pa ìṣẹ́ nímọ̀ ẹ̀dúró kòkó aláàwọ̀ ìṣúná mímọ̀ tí lérò aláwọ̀ àlùkò ọmọ tọ́kù ṣíṣí mọ́ àlébì muhammadu jẹ́ àjòrí náà ń tẹ́ èyí pàtàkì àyẹ̀wò dùndọ̀ náà ń tẹ́ ẹ̀mọ́ ẹbí ti bẹ̀rẹ̀ kàkà ní sọ àgbà wọn náà fáwọn ògbòwò ene shiga yi dole rayuwa na nga gwani ba zai wunso ene shi ji dole a na yi sauki a dole ebe mai da bi jana sai dole a yi wa wa yi amfani a yi suna iga tubo koko na labazu mai kpantoro na idan tu wai sai da su kpantoro su ebo kpantara shi a ga igwama Kisokogon, ọmọ ya ṣe an zikirar Rahman. Wàmán ya ṣe an zikirar Rahman. kwaba wa man yashu an fikirin rahma tamboro ga annina mutazu mujata imani na wajibi toshi ta agba soko agba tukire soko na ami to alqur'ani ami tuba wa ya annabi muhammadu na agbadu cheta ke imani jibe soko da tuci rugwanu wayaye ma ya an cada mai yana jiya da ana ma su ga qur'ani ma su ga ibada ya so ce na lokal jidla hu shaytana iga shaytan zutu da wuce tambere tambere da yo hamba tu tata ba wani alquran na iga shaytan ke watu ta ta bishara ta ta yadda ta koyi yin ayyana su ga alamtara alam alamtara anna arsalna shayatina ala likafir sa'uzuhu azza ile ya da yake shaitan wasu kafiri shaitan ce ne shara wani ne shara kalu da su gebe ne ya a ce bai ne ya su ga gwa su gwa na su kiyama ne ya su kuma ne ya an goro je ya ci dai shi ne na shaitan ke wasu kalu ne wa shaitan mare malama idan lumini wa shaitan dandan yana shaitan ya ji amfani da yana wala ya guran na ka ya zo gina wala ya guran na ka tun na yi karo idan wa shaitan na yi ta zaga tarama min yana yi da kwakwani fiye shaitan ya cikin gona ya tun zaki da zo idan wa shaitan ya amfani da ya ta da hanyar bisa hanyar joma shagowa ce mafi shanga da wata mun gashi duko tsanashe ba ran shana ce masu ne a cewa kuke duko na gashi ga business na inda ke asa babu dan ba wa ta ta ta ta ne shi wa ta yin kan ya ta ta ya yi iblis ne da bi ta na mare mu na wato fakon da wani ya ce an zikirin rahma dan ko za a ta ta ta shi mu gona dan ko ya ta ta ta shi mu gona wáyé ẹ̀jẹ̀ wàhálà ìfẹ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́rọ̀ owó náà pẹ̀pẹ̀ yìí gbẹ̀wò ṣètà àìlẹ́sọ̀ pẹ́ńtẹ̀ wà fún àdékún àdékún ìdíyà owó ọ̀làwé kọrí ṣẹ̀tọ́ndà àyẹ̀wò pàtó fún àdékún náà pàǹtó ọ̀rọ̀ ṣẹ̀tẹ́ àdékún náà àti ìtúndà kí gátìmọ̀ gátìmọ̀ gátìmọ̀ ẹ̀sọ̀kúnnù gàájìnà arúgbà arúgbà arúgbà ẹ̀sọ̀kúnnù gàájìnà ẹ̀ṣẹ̀tẹ́ àdékún náà kowa zai zai kashe tangwa ta kokari aba su yankon su aba su sallah su ka tuta da sallah yi ba da yau ya zakka ba tuta da zakka ma ba da yau da haji ba tuta da haji ma ba da yanzu da tiya so ti tuta su ko ka tuta yi shi ma ko ga aka shaitan wa ina kai da shaitan kana da ilfa kibi da shaitan ya ce ko fata na da kuma ya yi duba yawo kashe tan jikun dora da zama har tuga su kwai ke bubo na ije ma wa zauna bana a daga ije gano wa ba bana a daga kwai dana gano wanda daga daba abwa bana ya daga su kwane suna duka yidla wi shaitana ya gasa tan daga ku ta tan daga masoyi nga ne gaba cu nga ne saura ya cu ba da kabo da ina sa nga ce safi na kiyana nga ce sumo zakiriki ubaje za jejetiu za jeje ngano zakiriki ibe hugo ebe shetani aisha da chwa neno fa huwa lahu qarin wa innahu la yasuddunahu na e, ani sabi shetani ana e kada angika e kogbo da eso chiruwa ebile Karka da san na yi daga cikin wani, ɗaya sun da tura yani, ka ce yan fadi da wata fayin mu. Santoro da shatain. Santoro da shatain. Annabi wanda wata kwanan to ta farko ta tawa da musulmi. Ka kula da iya ga shatain ko shi. Bẹ́ẹ̀rù da shatain. Òpèlè rà á sì gbé rà á sọ inú náà. Kéèjì kéèjì mẹ̀dúrí, kéèjì mẹ̀dúrí. Olóòtú gúrú, òjì àlùkúrú, òjì bọ́jú gúrú, òjò gúrú, òjò gúrú yìí.

حتى إذا جاءنا أي حتى إذا جاء الكافر مع قريني أدى لوكة الكافر مع بيبي كبالا من بشتان سبسون بسيونا فقد ربط بسلسلة واحدة سواء جدنا

da ta da ta yi kuwa ta bada da shi ya sai ta na fitar da shi na ma imam tabari wanda yana zanen da kai daga budal mashrikai ne da nan mashrikai ne babin nan littabribiyo igidi laba da igidi obe za su kwaikwa kpọ amma wanda igidi laba guba tun da wa ga abawa eh emanci wa ga baba guba ya ba amma baba bin ne na a tira mashrikai ne igidi laba guba igidi laba begidi lo benga ko ko an ja to a e don be se tan akke ya aga wo se do yuma aga le lo yema ken do gidi la ba begidi lo be pe abe do yina be do so ba lo wa ti so pe abe se tan ken gidi la ba begidi lo be pe abe do yina da to ko se ma se ye be ko so ko kada o daga to be ko se tan o be se ya de ni ke ti ya le do yie ama gbe me la ku se ku sha to ita da lullu da su gida na kwa ga la takassu mu ladayya wa qad qaddamtu ilaykum bil wali alqawl ya za ba shiga ina ku ba ba to to to ta ta ina yalo ya to bi jigoro mama kama da na to ta ta ke ku kutuba da ko ta ta ga bari ka ta ta ni na ta ta ta ko ta min bari ka bi ta ta ni na amma ta ta ko ba ta ta ta ku kutuba ya goro maya pẹ̀lú ojú tó bá ìjà àjágbò náà ọgá ó tó bá jìnà fọ́gá àgá àgbò máa jẹ́ àǹfààní iná na ìsinà pátá ní díẹ̀ ní wòyọ́ yẹ ní wòyọ́ yáyà ẹ̀nà gbòòrò wọ́n ìgbò ẹ̀nà wá yẹ ní tó wòyọ́ sọ̀bárí náà àwòkíọ́ yẹ àkúrí jíjọ́ àwòjẹ̀sírì náà wọ́n yà á làbọ̀ lọ iná jẹ́ nígbà alájùrò pé yọ̀ǹgá ma ana di mùsùlùmí kọ́ ọ̀ma àǹtù ni ni boye wai nan na ya sanan na giza na ya sama boye wai nan na mai ti kafin ti di shito malle o kashara na wani tsumo ko ti di yawa aku baba ila tu boye na bela yin na ya laita baini wa bainaka buda al-mashriqai sokoko fa bi fal qari wa bi ke da ba ti wa wa wa ijo ajo la pa ko da ba tu tu mo wa ti di ni mo e pe ajo ni ya na سخبها ولن ينفعكم اليوم إننا لن يخفف ذلك عنكم شيئا بسبب ظلمكم لن ينفعكم اليوم adin dowa di amfani nan nana kike ya ne go wa da shaitan na ko ga ki a bi wa ji amfani bellan to ko wa ki a bi wa ya no ito chino chimi chino wallahi yan fa kun ne yemu ibn islam to ga sami ne jibu yani ji ba so yo annakum fil azabi mustarikun yada to yato ne ji zai jo ita ku so kona dangane ya ke ba ta azaba bo yanzu lamu sun dan. ولن يخفف ذلك عنك شيئا هذا سوكين دور ناسي علينا ابن يشين شيء أتكون هاي فإن لكل واحد نصيب على الحفة فشتان توسو لمدوها تيجي سنة عبد منا ودي كشي غبوه أتكا شتان يا وعطي شتان فيها ويا لمدوها تيجي 100% 100% مئة في مئة أفأنت أفأنت تسمع الصم na تهدي العمي ومن كان في na مبين من بين الله a ji amfani doro na jidori na ga ce misali nan ifan doro da buna ce ya san doro da buna ce na Allah shi ya yi mu àwọn àwọn àjálà bìkátà ṣùkò ní ọ ńgbà àdé sàkẹ́dọ̀dọ̀ yìí ẹgbẹ́ náà àtẹ́kàjẹ́ mi láfúndò yìí àmà àjẹ́ àǹfààní dò yìí náà bá dàdọ̀dọ̀ yìí náà ṣẹ̀tà ń bẹ jímí ni láti sí ẹ̀pá ìṣẹ̀tà àtúnwọ̀n àfinà náà àjẹ́ àǹfààní dóòrò àjẹ́ àjọ ìṣẹ́ àmọ́ náà àgbẹ̀gbẹ̀ gbogbo ìṣẹ́ àwọn gàlẹ̀ para náà àti gbogbo ìṣẹ́ náà ọ̀pọ̀ ń gá jímí zẹ̀tẹ́pá bẹ́ẹ̀ lánà etí lánà etí wo kí àdábà wọn àti àdábà wọn àti àtẹ̀sùn à wọn àti àtẹ̀sùn dé wọn àti àdábà dé wọn àti àtàrà dé wọn àti àgàtẹ̀ ti dé. náà àǹfààní lórí wọn láyà náà tó ń lo ìjó nígbẹ̀yìn dẹ̀dẹ̀ ní nígbẹ̀yìn dẹ̀dẹ̀ orí ìgbà yìí dẹ̀dẹ̀ yọ̀ ní òjò táyùn ló pèsè kankan lọ́sọ̀ lé ẹ̀kẹ́ sánà tó lé dànù sí òkè ráyù rọ ẹ̀kẹ́ á dẹ̀dẹ̀ wọn orú ìjẹ tábẹ́ kí wọ́n lọ ti dúkú. lálẹ́ òjò gbẹgbẹ́ dàbà tó yìnbọn lọ́wọ́ ayàwó dàmọ́ wọ́n sájẹ́ kí wọ́n tọ́

ebona tsaye ga bana yau daga dana e manga tuwo a tsaye ga na dana ewu wu fiki mila jimi a jin su gaga dan duru su suna misui ihzaru fiya wala tukallimuni an duru ya misu an duru haka gabe mu kiyama ji zuwa kiyama wuce zuwa ta kula yi sannan na tsare amma yi jabe fakara kiyama kiyama ta yi gowar da kiyama kiyama ba sọ̀kú ya ìfájì tí kàrà àlẹ́ fẹ́rẹ̀ lẹ́yìn yà fàdà rẹ̀ jọ ní sọ̀kú gan kàṣà ìbànú yóò lílo yìí daga tún bí ayé àlùfọ̀ àánú ní lánà gánà gínà gá gírè sọ̀kú àgbín ìmọ̀rẹ̀ tó ga ìmọ̀rẹ̀ tó ga ìmọ̀rẹ̀ ga musulma ko alaka waya da na ta na ta daga ga

ẹgbẹ́ sọ̀kọ́dà àgẹ́dẹ́gbà àà tí mọ̀ bọ̀ wọn jẹ́ sọ̀kọ́dà ní ifọ̀mù láyé jùlọ náà àà ṣíyàn kó jìlẹ̀ tára ṣíyàn kó àwọn àtúnlẹ̀ yà dẹ́gbẹ́ àti àjẹpà wẹ́ẹ́ tó ṣẹlẹ̀ pátá gẹ́gẹ́ ayé ni púpọ̀ kúrò kú àwọn gẹ́gẹ́ à yẹn gbọ́tẹ́gbọ́ jáde fẹ̀yìntà gẹ́gẹ́ à èékú bẹ̀ kú àlẹ́ bẹ̀ yẹ́gẹ́ à wọ́n lọ́kọ̀ zarana àlì jahannama kàfíìrà mìíràn jìnnì wọ́n ẹ̀ ولو آذان لا يسمعون بها ولو أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أدل وأولئك هم الغافلون ko jani mana le da ne nan ne ga guda ne ju shi jali ta yana ji ka banu adam da aljini na jina e ko banu adam da aljini na sokoro na ki jo e gbe pe ne ni amala e gbe ne ti fa ta na pa ya a ake sokoro ala jina

في عقولهم فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون fa in ma nan abanna bika waye yau latakpe gogogo to ai ina janna wa fataka igo latakpe ta rayuwa gumi yo shido ya zaba ne ya ji zane je la alquran nan nina ko ya ji azaba da yoyi ko kuma yau latakpe da zo ina da na fa inna mutakimuna ita ja azaba

ko bai yawan kafin nan ya ji azaba ko su mawa ma ya ji azaba a gafiya ina da yi dai muqtadiruna ide kabula ya ji azaba nan dan dora ta ba ji adin na wala kace ladin yi wa asu da suriya su ko yi ba ta yijo maga alzaba ki amala ka ube eh فاستمسك بالذي abdullahi abbas ku da yarda wuyu ku ga yadda na sako ga da annabi muhammadu har ga dana kada a rawu ta kwalla mu shi lawu mu farar da ya annabi annabi alle na ku koyi badar na fota no kasiri je ba sama na ce ta da tin fara sako a jiga fuka na annabi alle ku ji sama annabi sako ya kafin na ya zaba yi sha ban da ya zaba yi su ne ka ta ba su annabi aga sun bílẹ̀bí wo híyà ilé ìkà ààrẹ ìdíwá ìdí àwọ̀dáná agbàtún títí látọ̀ tẹ̀fúdùn yìí máa dálúwọ̀ ọ̀ gẹ́dùn yìí máa fọ́sàn sí bílẹ̀bí wo híyà ilé ìkà agbàtún wá ilé ìdíbí àwọn anẹ́bí muhammadu náà ìnáka ewe mustaqim wata ya kone kai borona ta di shakka lamaru ki aljanna wani lo zandoro ma tona aljanna wani lo tun da su kai gabi annabi ma wajen gabi jama'i na

bi ghairihi adallahu Allah zanto ayi qur'ani ku ja hu bawa nyanda ta ku ja hu bawa na to ko ake dugi ga bai da ta ni ku fasta mutik billazi uhiya ilayka qur'ani juwa ibi a wadana su alai ma su ga magwasu na na isha yariya annabi muhammadu ko ku de de ke lalle annabi muhammadu sallallahu ta'ala alaihi wasallama wa ga su ga sakonin gumin bana gina na aisha ke bajin annabi muhammadu yi ki tabiya annabi muhammadu ha wata qur'ani ngai wata ke sai tabiya annabi ga kulu kulu qur'an qur'an ngai tabiya annabi muhammadu wani yan dole qur'ani wa ba sai ne na annabi ji na dana yan dole qur'an ga su ji ne na annabi ji na ma dana yan dole qur'an ga an ga wa dana asga annabi jo ga ta ga ma wai ta ta yan dole qur'an ga bai na annabi muhammadu ne wai ji na dana asa ga na sokoyo ga fasam tik billazi wuriya ilaika aba su qur'an lai kida wana nan da annabi mu da wa su daga ma wa su na sokoyo da ka ala suratul mustaqim ko boro go ta ito nan na ida wa su alqur'ani ito ma inna na ala suratul mustaqim ko boro ga ta zuwa annabi muhammadu qur'anu ko ke da sunna ya annabi muhammadu ne bi fasara alqur'ani bai ga nisu sahaba yana yake makadama fare furfuru ya annabi muhammadu ne sako bai yado ya fata sako ga wa innahu wa innahu la dhikrun laka wa li qawmik hmm. wa sawfa tus'alun sako ga wa innahu eh alqur'ani nana la dhikrun laka dhikru ya wa annabi muhammadu dhikru ya wa annabi muhammadu wa li qawmik ma kai tuka ya agai salu agai da zahar kurani ita ga balarabi shi ita da kurani suka ba da dojin balarabi ya tushe yau larabci alkur'ani na da sharafin azimun laka ilatun cikin yawa annabi muhammadu a daga ganin kur'ani ana ci alkur'ani shi ne masu ku a ga gauba a daga ganin alkur'ani ba ga ga annabi muhammadu ita ta alkur'ani ne ilatun cikin ko mutazan cikin ko karaman cikoko bajiya kan cikoko a tukuri e e ya annabi muhammadu a daga ya sa alkur'ani ya tsawaya ni a daga ya sa alkur'ani ya tsawaya non na wula zikiru zaka tilatun ga alkur'ani ne ya wayo wani kaumika mace yi lafiya jama'a kureshi ciyo to in unzila bin luka cikin ebe na bai jimai balarabi ga tushi da yau kausa da ne aluna a gyagan an ci kur'adin nirma ayi ji tara musu ko yin nima na ujiya fita alikuwa na ta shi ne ya gana kai hata jan sakwa gyagan hukumun nabiyun quraishin wa sairul arab gama ya nabi jima alai quraishi tijo bai balarabi na kare yoto fa innahu nalu bil islam sharafu duniya wal akhirah bẹ́ẹ̀ ni bàlá arẹ́bì yìí àyẹ̀lá tí àyẹ̀lá tí dé nyẹ́ ìyè pé kú pẹ̀lú àlùbáríkà na àná tí dìbò èyí ni àyìn adé kéndò àyè wọ́n bàlá arẹ́bì yìí àná ebe na èyí ni àwọ̀ ìtẹ́ká ńgọ́. wẹ̀kùpíkà afata wo masharika duniya o magariba o sarif ma al-khilafat wal mulk wa na daga ki balare na wal'al bidan man arsal na alihi tutumi kabrika shi da yawo ne ba su ne lata ce tuki yiwu na kyaga kyaga nabi ajalna min dunu ramani alatun yu'baduna adena la ya gauti to ta ta ji da da yana a ta ga ma wakirke da yayi to ci din ga ce pa ta la ilaha illallah da ta to na ka a min ta ce ku yo da ali bare ta berilla ne da an ji ga ga ji ba da yanda ce su ona ade ji ta go aja tende kwa kweli aya ni kwa kwenye kunta fi shakkin mimma anzalna ilay oge ti tanga qur'an ne ti da wani annabi fas'al alladhina yaqra'una alkitaba min qablika da ya ti fi shi da wani kuje ne da wani gai ta la ilaha illa allah ghayr Valeu! ìgbà bí kí ni àwọn náà ìgbà aláṣùbọ̀nù tààlà àti wà màní láti fi kíran fáńdọ́rì lè ìgbà gba di pátárà ìdí bàyánù wọn àti bẹ́ẹ̀rẹ̀ lóko pẹ́ẹ́ sóòtì náà sọ̀kọ́ pé parí ìrádé ìgbìyànjú sóòtì òtì ìrètò àti àwọn ọmọ kò jì ìgbà afárá ti títì yìí kò tó láti àwọn gbòòrò ìyàyẹ yẹn sọ àti ìrèlé náà ìyàyẹ bàbá wáńjì wọn jì wàhálà mọ àlàáfíà kìnìún ẹ̀rọ láàmúrí pàṣẹ máa ń sọkúlá àwọn dàkúdà àlàkọ́ وكان قولي يجب ذلك يومه وأقول قولي هذا وأستغفر الله لي ولكم والحمد لله رب العالمين